بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله أيها الأخوة أني أقولي nínú àwọn àlàyé ọ̀rọ̀ tá à ń ṣe lọ fún wa láti àná sẹ́yìn àbí láti bí ìjẹta sẹ́yìn onáà ní ọlá ẹlẹ́ka kẹjọ tí ń bẹ fún oṣù Ramadan èyí tí a mọ lórí àwọn hadith tí a kà tí ẹ gbọ́ síwájú ọ̀rọ̀ tí mò ń sọ yìí

lóru Ramadan àbáyẹn náfílà lóru Ramadan ní ti gbàgbọ́ àti lẹ́ni tó ń wá ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run ọba. wọ́n fi ìrọ̀lá fún máa tàfádà mẹ́mí. ọlọ́run ọba ó ṣàforíjì fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú Ramadan yẹn ni pé gbogbo àwọn ọjọ́ tó ti lò before Ramadan àtàyẹ oṣù tó ti lò before Ramadan àwọn náfílà yìí ọlọ́run ọba fi agbára sí lára láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ láti parẹ́ fún wa. Hmm. naam a wá wà lórí ìbéèrè kan láti dúró lánàá títí nìyàn ọba lẹ́tọ̀ sí àwọn àforíjìn tí ń bẹ́nu àwọn hadith wọn wọ̀nyí hmm. ṣé túláàsì ní kíkọ́ gba àwẹ̀ yìí láti bẹ̀rẹ̀ dópin ni àti tó bá ti gba díẹ̀ ń bẹ̀ bákan náà ṣé túláàsì ní kó yan náfìlà ásámù ìtàràwé yìí láti bẹ̀rẹ̀ dópin ni àbí kó ti yan díẹ̀ níbẹ̀ ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ọ̀ràn yàn fi kọ́ gba àwẹ̀ náà fún pé 30 tàbí 29 báyìí náà ni ó ti gbọdọ̀ kí àwọn asámú yẹn pé pérépéré kó tó lẹ́tọ̀ sí ọlátàwí hmm. náà torí pé tí a bá lè yàn gba àwẹ̀ Ramadan òun náà lẹ́ni tó gba gbogbo Ramadan ẹni tó gba díẹ̀ ńbẹ tí ọgbà yóò kọ àrí pé ọgbà àwẹ̀ Ramadan nígbà tó lọ́n dárúkọ Ramadan náà lè Qur'an kò sọ pé apá kan nínú ẹ̀ mm. bákan náà gbogbo àwọn hadith tó wáyé lórí Ramadan kò sọ pé tó bá ti gba díẹ̀ ńbẹ yẹn pé gbogbo ẹ̀ complete ni pé ká tó sọ pé yàn gba Ramadan ó dìgbà tó bá gba gbogbo oṣù yẹn tó bá pé ṣùgbọ́n àwọn àyàfi torí pọ́nsá ìsàn tàbí ó jẹ́ onírìn àjò tàbí ó ṣe nǹkan oṣù tàbí nǹkan kan tó sájìlá lórí tó bá ṣẹlẹ̀ àwọn tàbí dìwọ́ pàtàkì kan bá ṣẹlẹ̀ sí irú ẹni báyìí á fún nídàájọ́ ọ̀pọ̀ gbà pé náà ni ẹni pé bá àwọn ọlátàwọ̀ yìí yọ jẹ ti ẹni bọ́ aláìsàn tó ń gbọ́ mi tó kọ́kọ́ gbọ́rọ̀ alákọ̀ọ́kọ́ ìdẹ́rù ń bọ̀ wípé àá tèmi wà ní wà ní ẹ̀ bá jáde àìsàn wọ́n yọ̀ǹda fún pé kọjá ẹ̀ kọ́mọ sá padà nígbà tó bá lálàáfíà bákan náà ni ìwọ tó ń ti nǹkan oṣù obìnrin tẹ́lù ti ń bọ̀ ibìrin àjẹpọ̀ àwọn obìnrin àti yọkúrò nínú àforíjì nìyẹn ẹ̀ yọkúrò nígbà tóbìnrin ti ń bẹ láyé àyàfi tí ọba simentation àlòkù ni yọmọ gbà wẹ rẹ pé mo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń gbà wẹ̀ làwọn ẹ̀wọ̀n máa pé tó nípa báyìí gbogbo yín náà lẹ́wọ̀ bẹ̀ torí pé ìntọ́fà tẹ́lẹ̀ fi gbà àwẹ̀ ọlọ́run ló ti kíni ọlọ́run ló mú wa ọlọ́run tó sì mú wa náà lọ yọ̀ǹda fún yín bí kẹ́ sínú pẹ̀lú gbà àwẹ̀ nípa báyìí ìkẹ́ ọlọ́run ọba fẹ́ jújú ká máa rò pé ó fún lọ ẹni pé ẹni tí bá ń wo ìkẹ́ ọlọ́run ọba pé ah báwo ni ó ti wá kárí gbogbo ayé ọmọ tí ń pè ní àánú ọlọ́run ọba ẹlọ́mọ pé àforíjì ọlọ́run ọba ó lágbára púpọ̀ ju gbogbo táwọn èèyàn lọ ẹni pé àforíjì ọlọ́run ọba ó wà available dáadáa ó kárí ayé ẹni pé bàbá ń lọ wájú ọ pàdé tó fẹ́ àforíjì ọlọ́run ọba hmm. bàbá kọjú sẹ́yìn ọ pàdé tó fẹ́ àforíjì ọlọ́run ọba ìyàrá bá wọ̀ tó bó ṣe ọmọ bá àforíjì ọlọ́run ọba gbogbo eléyìí ni ó jẹ́ ká mú hadith wá fún wa kí gbogbo ẹnikẹ́ni tó jẹ́ lẹ́sẹ̀ kó lè bá àmọ̀ pé ẹ̀sìn Islam lọ wẹ́kọ̀ọ́ mẹ́lẹ́sẹ̀ bí kọ́ máa bọ̀ wá padà ojú ọ̀nà wà wọ́n á di àtúnbí nù sẹ̀rẹ́ ìsìláàmù láì tẹ̀tẹ̀ wọnú omi kàtọ́ pé ọwọ́ ẹ̀wẹ̀ kankan tó ó di àtúnbí tó di ẹni tó mọ́ pátápátá tẹ́bí tó bá náwó tó tó bá tẹ́wọ́ sí ọlọ́run ọba rẹ tó ń ṣèpè fún mi ní nǹkan báyìí lójú ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kínní kúrò sùdà ní mímọ́ wo hadith ẹjẹ́ kájọ gbé hadith tí màmú wa Bukhari àti màmú wa Muslim tí wọ́n gbà wáyìí هنا حديث ابن مسعود رضي الله عنه عن ابن مسعود رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إني وجدت امرأة في بستان ففعلت بها كل شيء غير أني لم أجامعها قبلتها ولزمت ولزمتها ولم افعل غير ذلك فافعل بما فافعل بما شئت ولم يقل فلم يقل رسول الله صلى الله عليه وسلم شيئا فذهب الرجل فقال عمر لقد ستر الله عليه ولو ستر على نفسه فأتبعه رسول الله صلى الله عليه وسلم ثم قال ردوه علي علي ردوه علي ردوه علي فردوه فردوه فقر عليه وأقم, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين àdéhùn yìí ó fi yá pé àánú ọlọ́run ọba pọ̀ gan púpọ̀ púpọ̀ gan àforíjì ọlọ́run ọba fèrè sí báyìí lẹ́yìn pé abẹ́sẹ̀ nílẹ̀ fún wọn tó jẹ́ sí pé kọ̀ǹdíṣàn ló gbé ọ tó fi já àwẹ̀ hmm. tí ò fi pé ìwọ náà lẹ́tọ̀ sí ikú fèrè aláhù máa sábàtà lámì ìwọ náà lẹ́tọ̀ sí àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ sí dá sọ́rọ̀ màdánù tó jẹ́ wọn foríjì wọn náà hmm. nífọ̀n àbàbà arúgbó tó yẹ sípa arúgbó ni ọ̀jẹ̀ ọgbà rẹ̀ àti kò nígbà kankan rọ̀mọ̀dánù hmm. tó ní ọ́ láforíjì yóò láforíjì tó bá ti ojú díà wọ́n tó bá ti bọ́ aláìní kọ̀ọ̀kan dépò ọjọ́ kọ̀ọ̀kan tó yẹ kó wẹ̀ wọ́n ó ti di ẹni tó gbà rọ Ramadan náà nìyẹn torí pé adérọ́pò náà ni fídíà jẹ́ fún ààwẹ̀ fún ẹ̀yìn àgbàlagbà tẹ̀jà rúgbò náà nípa báyìí akínlọ́gbà nínú hadith dáka yìí tó kákò torí pé lábáwá ẹ̀ làwọn èèyàn gbọ́ wọn ti sọ A man came to the Prophet ﷺ and said, ọkùnrin yẹn á sọ pé ya Rasulullah oh ilé òjijì ọlọ́run oh the messenger of Allah sallallahu alayhi wa sallam. wa. tó mọ́ ni. bá rí obìnrin yẹn níbẹ̀ àwọn obìnrin kan hmm. níbẹ̀ tí fàfàáàtò bí ha kó la ṣe yìí. ó ní gbogbo ní tíyẹn máa ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ tíyẹn fi máa jẹ ìgbádùn lára rẹ̀ gbogbo ẹnu ti pẹ̀lú ẹ̀. He said, when I was going through a route, I came across a woman, a straying woman, and I did everything that a man does to a woman. Gbogbo ẹnu àyàfi pé ẹnu pé n tó kù tí n tọ́kàn tí n kàkà sí ni pé. Wọ́n yóò wá ní lámùjá ní àárọ̀. Ẹnu pé n balùwọ̀ ni except for the fact that I had no sex with her. ṣùgbọ́n bí ó tún wá tún wá sọ gbogbo díẹ̀ nínú tó ṣe fún wa nù àdé ní qabaltuha. qabaltuha. mo pè ṣe. he said I kissed her. mo pín inú ẹ̀ la mo pín tẹ ẹ̀ la mo pín yín ẹ̀ la gbogbo tutọ́ sí lẹ́nu oní àti kíni. walazimtuha. mo dì mọ́ gbàgì. and I hugged her as well. mo fún mọ́ra mm. mo fún mọ́ra dáadáa gbogbo nǹkan tí yàrá máa ń fún mọ́ra láàrin mo fún mọ́ra rẹ̀ onítọ̀ ayé rẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam ànábì àná ni mm-hmm. tí ìbá ti kó yízì náà bó lè yàn ti gbóyà láti wá máa sọ ló kẹfà máa fọ ìgbà mm-hmm. ànábì aláàánú ni kíkí ìgbà tí ó gbóyà ẹja mọ́lẹ̀ mm-hmm. rọgé lórí eh, ó ní gbogbo nǹkan tí a máa lẹ́nu pé. ọ̀bẹ́lùtùhà wàlàzìmtùhà eh. wàlàm afàlù ọ̀yọ̀rọ̀ dáàlì. ọba sọ fún ànábì fáfà albi. fáfà albi máa ṣe. wà ànábì ń bá wù ọ́ kó o fi ṣe o mo ti mọ̀ pé mo ti dẹ́sẹ̀ ntọ́ bá wù ẹ̀ ní kò fi mi sí ẹni bí fẹ́ ká ànájọ fún òun mọ́ ni mm. sallallahu. then he said o prophet of allah sallallahu alayhi wa sallam do anything you like on me. فلم يقل رسول الله صلى الله عليه وسلم شيئا then the prophet Sallallahu الله عليه وسلم said nothing. nígbà tí ọ sọ̀rọ̀ tán ó dún wájú ànábì tán wò mm. èsì dà ìtẹ̀jú kan ìtẹ̀jú méjì ìtẹ̀jú márùn-ún mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún twenty minutes thirty minutes nígbà tí ọgbọ́n kankan. ọ̀dà àbá rọ́jò ọ̀dà àbá rọ́jò ọ̀yà pẹ̀yìn dàbí ọ̀dà tó ní sí bàbá yìí ọ̀rá yìí tèmi báyìí ọ̀rá hmm. yìí tiẹ̀ ṣùgbọ́n aláàánú là nàbí. He expected the Prophet sallallahu alaihi wasallam to say something to him but the Prophet replied nothing. Yeah then he went away. nígbà tọkùnrin yẹn wá lọ tán ìkan náà tó wà ní jòkó tó jẹ́ kan náà àwọn sàhábì àná ìjàngbọ̀n ọmọ rọ̀bì. ọ̀kọ́lá ọmọ rọ̀bì yàrá lọ́hùn-ún. ọwọ́ afẹ́ kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé lakọ̀dí sátọrọ Allahu alayhi irú ọkùnrin ìwúrí ọlọ́run bò láti wàlẹ̀ òtátọrọ àlà nafsi tí wọn náà bá borẹ láti rí ni kí ló ń gbé kí ló wá sọ fún ànábì nígbà nìkan kan ò ti rí ọrùn tí wọn sì mà pẹ̀sẹ̀ ni nítorí kó o ṣe ní pé kọ́ ọ̀rọ̀ onífúwà rẹ̀ fi wọ̀ lọ́run forí jìn ní hmm. ti dẹ́sẹ̀ o kò ní ìdíkò tó wá lọ á tún ẹ láti rí pé ẹlòmíì bàjẹ́ dé níbi yóò tó máa tó máa pé ah ọlọ́lọ́mọ iye obìnrin tó ń ti bá ṣẹ̀ṣẹ̀ yàn láyé hmm. wọn mọ iná ń ba rẹ̀ ẹni àbùkù ni wọ́n ni ń bọ́ lọ́run òjútó láti rí síta wọn dákẹ́ hmm. níṣẹ́ tó fi máa sọ́jà jẹ́ ńlọrọ̀gùn ló kúrò àjà ẹ̀ Umar wa sọ báwọn pé ọkùnrin ọlọ́run bò láti rí hmm. ṣùgbọ́n kò búra láti rí. Then hmm. Umar radiyallahu anhu said to the man that Allah subhanahu wa ta'ala asked. bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ọba wa ránṣẹ́ ibi ẹ̀rọ pé wá ẹ̀rọ pọkùnrin yẹn wá rùdúhù aláyà. rùdúhù aláyà. Eh, lẹ́yìn bí ìṣẹ́jú kan méjì tọkùnrin ti lọ tán ọ̀nà padà wá ẹgbẹ́ pé wá. pípadà wá ọ̀rọ̀dù wọn bá mú wá síwájú àná ó ti ẹ̀sẹ̀ ti fi pàṣẹ ti di láì lálá náà ló wọ́n jẹ kí lànà bí ká fún un wà á kí mi sọ́lá طرفي النهار وزلفا من الليل إن الحسنات إن الحسنات يذهبن السيئات zálíkà díkọ̀rọ̀ lè zákiri. ọ̀rọ̀ ayé àtọ́lọ́ ń kọ́ àtọ́lọ́ ń gbé kalẹ̀ fún yàtúmọ̀ kí n bọ̀ wàá kí mi sọlá alábìíní sallallahu ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ sọ wípé wàá kí mi sọlá ó ní kí ẹgbẹ́ òun dìde ànábì ń ká àfúnbá ń pé wàá kí mi sọlá wàá kí mi sọlá ànábì ń ká àfún pé wàá kí mi sọlá ọlọ́run ọba sọ pé wà á kìmí sọ̀rọ̀ ẹ máa ṣe. wà á kìmí sọ̀rọ̀. ìlànà bí n kà fún báwọn wà á kìmí ọlọ́run pa mí láti ẹbí kí n sọ fún wa n sọ fún yín àti ọwọ́ yìí náà àti gbogbo ẹni tó bá ń ti rú ẹ̀sẹ̀ báyìí pé ẹ máa kírun lákòókò rẹ̀. ẹ máa kírun lásìkò rẹ̀ ẹ máa kí wọn ọ̀sán ẹ hmm. máa kí wọn alẹ́ hmm. ẹ máa kí wákàtí márààrún àyà wákàtí márààrún nìyẹn tọ́ra fẹ́yìn nàárọ̀ wọ̀dọ́là fán mínà lẹ̀ ẹ máa kí wọn wákàtí márààrún wákàtí márààrún tá a máa ń kí ni ó ti wọnú ọ̀rọ̀ méjèèjì náà. kí wàá ní ẹ̀rí iná alḥasanat. iná alḥasanat yuzhibna sayyi'at. arábìnrin sọ pé ọlọ́run ọba sọ́ọ̀tù hóòdù náà wà ń fọ́tín náà wà. ẹ wà fọ́tín sọ́ọ̀tù hóòdù. ẹyẹ gbogbo dáadáa tí yàrá ti ṣe ìmọ̀ ń pa ìgá rẹ̀. Hmm. báwo wá ni ẹ wo ṣé wọ́n wá lù wọn àlù. ìjọ hmm. wọn sọ fún pé mójútó ṣébí òun kírun wákàtí márùn-ún òun hmm. kì àwọn wákàtí márùn-ún rẹ̀ ọ wà nínú tọ́lọ́ wọn bá yóò fi pa ẹ̀jẹ̀ tó ọjà yẹn rẹ̀ mọ́kàyà rẹ̀ tó kéwù ọkàn rẹ̀ balẹ̀ tò nípa báyìí nítorí afẹ́mújáde fún àmbẹ̀yẹn ni pé àforíjì ọlọ́run ọba òfin kíni ọ fẹjú púpọ̀ hmm. ó báyìí báyìí gan hmm. hmm. pé kílẹ̀ ló ń báyìí sí táwọn náà wá fún ẹ ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ ni ọ ah, ah. ń dáadáa àwọn dáadáa tó ń iná kó máa fún ọ ní kọ́rẹ́ẹ̀tì ìgboyà láti wí pé àà ah, mo bá àà mo ọgbà eléyìí ni àyà tí ó fi ń jẹ́rìí pé àánú ọlọ́run ọba ọ̀pọ̀ tó nínú hadith tàwa wà anábì wa sallallahu alaihi wasallam ó ní mọ̀nsọ́mà ramadan ẹnikẹ́ni tó bá gbà ramadan ó fi ọ̀rọ̀ dáadáa bó ti wá àti bó ti tó àti bó ti àtagbára tàràwí hmm. tó fi jẹ́ sí pé ohun tó síwájú nìkan lọ lágbára fún hmm. kò lágbára láti ṣe àforíjìn ohun tààtùn lò lẹ́yìn ààwẹ̀ ẹgbọ́yé alágbọ́yé gbófin aláhù máa tàbátà wọn bí wà máa tààkà hmm. ààwẹ̀ rọmọdán tó gbà yẹn yóò jẹ́ sára àbí tọ́nà wọn bá wọ́n fi pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá kó tó di pé rọmọdán dé yọ parẹ́ fún ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí mẹ́rin rọmọdán èé sí ẹ̀sìn tí mẹ́lẹ́yìn Ramadan tó fi kú láyé èyí ti tẹ́ agbára òyò débẹ̀ wọn agbára rí ká ẹ̀ẹ́dábàárẹ̀ tó bèrè kí lọ́fà tó fi rí báyìí ìdáhùn ni pé àwọn Yorùbá ayé àwọn ìgbà wa kan wà nù hadith tí wọ́n gbà wá tí wọ́n fi gbólóhùn àmáta àkàrà sí wípé hmm. mọ̀nsánà ramadan ìmánan wà ṣìṣàbán ọgọ́fẹ́ ọ̀làwó máa tàkọ́dà mẹ́rin zambi hí wà máa tà wọ́n wá sí mọ́ kàmọ́ bá tọ́ba kàmọ́ bá yẹn lómi ó gbọ́n lé pé á ah, hmm. wọ́n ti jọba hmm. eh, tún hadith yẹn kàkà wọn ara lé ọgbọ́n mọ̀nsánà ramadan ìmánan wà ṣìṣàbán ọgọ́fẹ́ ọ̀làwó máa fi kún máa tà àkàrà Hmm. àfikún tí wọ́n àfikún náà ẹgbà wa tá a rí yìí gbogbo ẹgbà wa tí wọ́n mú wá yìí ọ̀lẹ̀ kọ̀lẹ̀kẹ̀lẹ̀ ìyún pé ọwọ́ hmm. fẹ́ jáǹsà àkọ́kọ́ hmm. àwọn ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ká lọ mọ̀ pé dájúdájú ànábì wa Muhammad ó nìkan la fún ní ẹ̀sà yìí onìkan mm-hmm. àlà fún lẹ́tà yìí mm-hmm. àforíjì ẹ̀wọ́ nítorí o ti ṣe tẹ́lẹ̀ mm-hmm. gbogbo ní tó tún lò láyé padà onìkan àfihàn yẹn náà fi fi mọ̀ pé ọlá ànábì kọjá abẹ́ ọlọ́wọ́n bá ti jẹ́rìí sínú suratul eh, Fath àyà kìíní àtàyà kejì ọlọ́wọ́n bá sọ pé. إنا فتحنا لك فتحا مبينا Verily we have given you, O Muhammad, a manifest victory. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر that Allah may forgive you your sins of the past and the future. ويتم نعمته عليك and complete its favor on you. وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا and guide you on the straight path. Àyà yìí, àwọn àyà yìí sọ fún wa pé Ọlọ́run ọba ń sọ fún ànábì pé sọ̀rọ̀ bá wà. Àwa Ọlọ́run la sílẹ̀kùn oore fún ọ gbàgàdà. Fatham Mọ̀mí. Àti ilẹ̀ gbàgàdà ọfẹ ju ọfẹ ju ọfẹ ju wọn gan lọ fatihu da ṣe fún ẹ ọkọjá bẹ́ẹ̀ fatihu òbí àwọn adásílẹ̀ fún orí tó lágbára àwọn adásílẹ̀ fún wa tó hmm, nínú àwọn orí ńlá yìí tá a wá sí fún ànábì ní pé lè yàgò sí ọlọ lákàbọlọhù máa tàpádámà ní ìlà Ọlọ́run ọba ti ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣíwájú sọmọ pé ọjọ́ tàbí tàǹkà pé bóòkè ọ̀dọ́ hù. máa ta ọjà tó wà máa ta àkàrọ̀ wà sí ìgbà òde. wọ́n tà dábì ọ̀rọ̀ ni wà máa ta àkàrọ̀. ẹ̀jẹ̀ rẹ tó dá sáájú àti tó tó máa lò lẹ́yìn ìgbà tó ń gbọ́rọ̀ tí mò ń sọ yẹn ló fi kú láyé hmm, hmm. mo ta oríṣi ẹ̀ hmm, arábìnrin kan lónìí bákan náà nínú ọ̀nà tá a lè gbà mọ̀ pé kíta àkàrọ̀ wà ń bẹ pé kọ́lọ́run ó kó pé ààwẹ̀ tá a bá sọ pé ààrẹ ah, máa fi ẹyin sábàbí tá a ti ṣàforíjì gbogbo tó tó kù tá a lò láyé fún wa yóò máa túmọ̀ sí wípé àwọn ènìyàn á jọra wa lójú mm-hmm. ẹ̀mọ́ gba ọlọ́mọ tọ́nù kan ìfún ìgbà pé gbogbo ẹ̀sẹ̀ tí mo dájọ́ lé àti tí máa dájọ́ lé kúrò láyé olùforí mm-hmm. tì mí àní mm-hmm. kí mo má àwẹ̀ tí sì ń bọ̀ ní àti kí àní gbà má àbí kí mo fẹ́ gbà sí àbí àwọn ti gbà sí àwọn ẹ̀sẹ̀ forí tì mí níwájú àti ní èèyàn fẹ̀ sá sínú pé ìmọ̀gbà tí ọlọ́run ọba ti ànábì wa sọ̀rọ̀ òun ló pé jù nínú àwọn ẹ̀dá ènìyàn òun ló pé jù nínú kẹ́yìn nínú àwọn ẹ̀dá ènìyàn eh, ìdí ni ẹ̀ta rí fún nírọ̀ láì mm-hmm. ìwọ ni ọmọ lò torí pé mm-hmm. ò lè jọ ẹ lójú tó jẹ́ pé lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ àyà ìkalẹ̀ fún ànábì sọ̀rọ̀ àyà ìtúnjẹ́ kánàbí òmúra ṣiṣẹ́ ni sọ̀rọ̀ ó múra tẹ́sìn sí ìtùbọ́n mi àti ẹ lára bá gbarú ẹ̀ báyìí ah. nǹkan ti dé nìyẹn ara yìí ò ní gbádùn mọ́ hmm. a máa sọ pé kí ló fẹ́ kí ni wàhálà yẹ́nì kan máa ti wá àti fún pé tó ti yọ ọ̀dà yóò pè pamẹ́ ẹ mọ́ hmm. wá àti kí ló ń ṣe ọlọ́run ti forí jìnnà ogun tí ń lò láyé ìtùbọ́n náà bí wà sọ́nà lọ́wọ́ ló pé jù kò ní ìdíkọ̀ ìbẹ̀ náà mà àtàntẹnu hmm. bá pa foríjì àforíjì àforíjì àforíjì nígbà bá gbà ọ̀rọ̀ màmá ní ti gbàgbọ́ lẹ́ntì wẹ̀sán tó hmm. lọ́wọ́ sàforíjì ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dájọ́ tẹ́lẹ̀ fún ẹni mẹ́wàá pé kí làforíjì ń tẹ̀nu wọn láti èyí tó jẹ́ sí pé sáforíjì là jẹ sáforíjì hmm. là mú ni sáforíjì hmm. là máa ná ni àwọn ẹni ọmọ yìí bá wọn pé ẹ ẹ ṣe pé káàdì ìṣẹ́ sọ pé ẹ bá gbàgbọ́ ọlọ́mọ lọ́rùn yóò lò ó ẹ bá gbàgbọ́ ọlọ́mọ lọ́rùn yóò jẹ yóò bímọ tó pọ̀ yóò kọ́lé yóò ti gbogbo àgbà àgbà ọ̀dọ́ ẹni tó bímọ. ẹnjú rọkọ rọkọ ẹnjú ọ̀ráyọ̀ rí aya aláìsàn ó de ń tó lálàáfíà subhanallah. ẹni tó bá sọ rúbẹ̀ rẹ̀ báyìí ẹ̀sọ́ fún pé kọmọ̀ túmọ̀ tẹ́ ń pè ní àforíjì ọmọ pé ìtumọ̀ àforíjì àforíjì tó ń wo ni ó ní ìpìlẹ̀ ó ní ìpìlẹ̀ sẹ́ gbogbo tẹ́ ń pè lórí ayé àtòrí ọ̀run gbogbo tó ń béèrè yẹn aka kò sábẹ́ àforíjì ọmọ pa àforíjì ni máa mójú wa tọ́lọ́n bá àforíjì yẹn òjò rọ̀ òjò ń sẹ́mọ̀ pọ̀ hmm. òjò tó mi bẹ́ẹ̀ òjò nǹkan mi náà bẹ́ẹ̀ òjò tí máa ń rọ̀ láti ọlọ́mọba rọ̀ bá àwọn kan nínú kábàárì wọn láyé bá kú èyí ti kó ju wẹ́ẹ̀lì tí ń tọ́ka láti sánmà náà ń tọ́ mm-hmm. eh, ìyẹn ni pé wọ́n kà fún yín pé eh, ìkẹ́ náà máa rọ̀ bí òjò láti sánmà mm-hmm. bẹ́ẹ̀ náà sì ni ìyá náà máa rọ̀ bí òjò láti sánmà ọmọ mọ́rọ̀jò ìyàlẹ́wà lónìí mm-hmm. eh, òjò kẹ́rin nìkan máa rọ̀ fún wa òjò àánú ẹlẹ́mìí ọmọ tó máa àforíjì náà fìyà sáà tó ní máa àforíjì látò ní ọmọ bá àforíjì sáà àforíjì láàjẹ ní ọmọ pé àforíjì ní ìpìlẹ̀ gbogbo sẹ́ńpù lórí ayé àforíjì òní máa mójú àforíjì ní ìjọ ọmọ ọwá ìjọ ọmọ mm. àforíjì ní má jẹ́ kí n rówó mm. àforíjì ní má jẹ́ kí n ọ̀n lálà mm. gbogbo ẹnikẹ́ni tọ́nà wọn bá bá ti foríjì gbogbo nǹkan tá a máa wá láyé ìyá ọ̀rọ̀ fún láti gbẹ̀mí láti gẹ̀ ẹ̀jẹ̀ padà nínú tá a fi jẹ́rìí lórí ọ̀rọ̀ yìí ni àwọn àyà tó máa ń sọ́ràtún náà tí ṣe Quran chapter seventy one verse eh, ten eleven and twelve ọlọ́run ọba sọ pé. faqultu astaghfiru rabbakum innahu kana ghaffara. I said to them ask forgiveness from your Lord verily he is often forgiving. يرسل السماء عليكم مدرارا. He will send rain to you in abundance. ويمددكم بأموال وبنين and give you increase in wealth and children. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا and bestow you gardens and bestow on you rivers. bẹ́ẹ̀ àwọn àyà yìí ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run bá sọ pé kí ànábì wa nù àìsàn fojú sẹ́yìn fáwọn èèyàn rẹ̀ ìgbé hmm. ẹsẹ̀ sábàbí kẹ́ẹ̀lẹ̀ bá ara náà bàgbà ẹsẹ̀ sábàbí kẹ́ẹ̀lẹ̀ bá dọlọ́rọ̀ hmm. ẹsẹ̀ sábàbí kẹ́ẹ̀lẹ̀ bá dọlọ́mọ hmm. ẹsẹ̀ sábàbí kẹ́ẹ̀lẹ̀ bá rí nǹkan jẹ kẹ́ẹ̀lẹ̀ bá rí nǹkan lọ kí wọ́n ní sábàbí náà istaghfiru rabbakum. innahu kana ghaffara. lóòótọ́ fún ọ yìí pé ẹ máa tọrọ àforíjì ọlọ́run ọba yín istaghfiru rabbakum ẹ̀mọ́ tó àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba nítorí pé ọlọ́wọ́ ọba yín yẹn ọba aláforíjì. ìnáwó kánà ọ̀fààrọ̀. ọba tó jẹ́ pé kí àforíjì ní iṣẹ́ rẹ̀ gàfà mẹ́rin wé iṣẹ́ rẹ̀ gan ni kí ni kọ́mọ àforíjì. kọ́mọ àforíjì yẹn. nínú àwọn iṣẹ́ tọ́lọ́hún ṣe tọ́pọ̀ náà ni gàfà ọ̀sẹ̀ láàárọ̀ ọ̀fòríjìn ọ̀sẹ̀ hmm. lọ́sàn ọ̀fòríjìn gàfáàrù nìyẹn hmm. gbólóhùn gàfáàrù yìí ó tún ní bẹ́ẹ̀ káwa èèyàn ká fi free láti máa bọ́ lọ́wọ́ bàbá sọ. ẹ wá lé èèyàn ọlọ́pọ̀lọpọ̀ àforíjìn ni ẹ̀rẹ́ hmm. bá béèrè ajé tí pẹ̀yìn lẹ́mọ̀ ni ẹ̀mí bàbá sẹ́yìn rẹ̀ ẹ̀sẹ̀ mẹ́wàá tó ra àforíjìn ọlọ́run gán mọ̀ fàádẹ̀ sí kò tó dára tó dára yìí nàá nípa báyìí tẹ́ bá tó wá tọrọ àforíjì ẹ̀yin èèyàn wọn wọ̀nyí yóò ṣe lè sàmà alaykum midrara. يرسل السماء عليكم مدرارا tẹ́ ẹ bá ti tọrọ àforíjì sánmà tẹ́ ń wò ní òkè يرسل السماء ọlọ́run yọ pàṣẹ fún sánmà bóyá máa sọ àwọn bọ́ńdù bọ́ńdù bọ́ńdù bọ́ńdù bọ́ńdù ńláńlá tó dé orí ńláńlá máa sọ kalẹ̀ kí ni ó gbé bọ́ńdù àlàáfíà omi nǹkan kan láti sánmà ìṣèkùfà hmm. hmm. ọ̀rọ̀ àforíjì máa ń sọ bá gbàrà ọlọ́mọ àlọ́ọ̀nù ní sì gbàgbọ́ gófèrè aláhù máa wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó ti síwájú wọ́n ṣàforíjì ẹ̀ fún ẹ̀ ọwọ́ àmọ́ tó máa foríjì ẹ̀ pé awó wá ṣàkóso owó ń bẹ̀ yẹn ọmọ pé bọ́ńdù ni owó táforíjì ó gbé wá bọ̀ hmm. ìjà sí ìlú pàwọ́ lórí ìjọba àbẹ̀ wà yóò mú dídì kún bí àmọ́wálé wà bá ní. wà yóò mú dídì kún bí àmọ́wálé wà bá ní. èyí ṣe òjò nìkan ní ọ̀rọ̀ fún yín ẹ bí malẹ́ ọmọ ẹ lówó mówó gbọ̀ngàn dídì kún ẹ kọ̀lé àmọ́wálé kí ló uh, uh, náírà àmúwá gbogbo jẹ́ dúkìá ẹni bá ẹ̀kọ́ lé ẹni nǹkan hmm. ìlú ó dà ọ̀rọ̀ àbàtà gbogbo hmm. nǹkan tí a máa fi ṣe tí a máa fi hmm. ṣayé nírọ̀ náà pẹ̀lú àmúwá bóun bá mú tẹ́bá níbi èsì ẹ̀rọ wúrà bí ah, fún one one forty kọ́lá bó ti kúrò ọ̀dọ́ náírà ẹ̀rọ wúrà ẹ̀rọ wúrà wọ́n yóò débi kún bí àmúwá. wọ́n bá ní gbogbo àwọn àgbà náà tún rọmọ abílẹ̀ kan ẹ̀dùn tún rọmọ abílẹ̀ tẹ́lẹ̀ kò ní stop ẹlòmíì bí ó sì ń dúró kò wá mọ́ mm, mm. kò ní dú yọ̀ máa lọ nìyí ìwá ẹsẹ̀ yẹn nìkan nígbà tẹ́yìn bá ń bí ma tọ́ pọ̀ mm. nǹkan ọ̀sẹ̀ yín wá ń kọ́ àwọn ọlọ́mọba ní kẹ́yìn ọba bí ma tọ́ pọ̀ nìyí ẹ̀fọ́ àárín nǹkan ọ̀sẹ̀ ọmọ ṣe ẹ máa rí màlúù sẹ́wọ́n tó méjì lálẹ́ kan láti màlúù tó máa jẹ ọ̀sán méjì lọ àforíjì òsì ní tọ́lọ́mọba bá foríjì wá màlúù fi máa méjì là fún wa ó ní ọlọ́run ọba láyé ṣùgbọ́n ni ó pèsè ẹ̀ síbẹ̀ wà bá ní yóò fi ń ra àwọn ọmọ àforíjì ní gbogbo أه؟ ويجعل لكم جنات ويجعل لكم جنات ọlọ́run yóò tún wá máa máa fọwọ́ ara rẹ̀ ṣe fún wa pé àwọn oko yín èmi nígbà yẹn fọtaláísà àgbègbè kẹjá máa fi ṣe òní ó sì já àlà náà mi máa ṣe kì í sẹ́yìn hmm. bẹ́ẹ̀ fi ṣe èmi ó bá yẹn fi ṣe ويجعل لكم أنهارا ويجعل لكم أنهارا. àwọn odò àwọn odò káwọn àti ẹtí pé kì í ṣe pé omi kan ni ó sun látara rẹ̀ àbómi kan lọ́sẹ̀ ọlọ́run ọmọ máa ṣẹ́ pé ó yá odò ọmọ ṣẹ́ ní gbogbo àyè tí a ti máa romi hmm, hmm. omi ọkàn máa ṣe ẹ̀ka máa ṣe hmm. odò kan tó ní odò kan tó ní odò ọwọ́ máa pàdé odò eh, omi ọmọ pàdé omi tí lọ́ọ̀fà àforíjìn eléyìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ tí ó bí gbogbo àwọn nǹkan lálá tá à ń sọ yẹn olùgbọ́ wa lápàdé òun náà ni àforíjìn tó jẹ́ sí pé eh, normal istighfar tọkàn á sọ bí àtàwọn tòbó wa ni tó bá jẹ́ sí pé specialistic faru wa mo pè kan ní normal mo pè kan ní special kí ni ọba tí mo pè kan special ìtọ́jẹ́ special ní tí ọ̀sẹ̀ látara kí ni látara ah, àwẹ̀ hmm. torí pé àwẹ̀ istik báàrù tí ó gbìrú àwọn nǹkan ńlá látara wíyọ ní istik báàrù tó kàn sọ pé asàràfúlà asàràfúlà hmm. asàràfúlà lọ́rọ̀ ń forí jìn ọ hmm. ẹ̀ṣẹ̀ tó ọdá lásán ṣùgbọ́n eléyìí yóò forí jìn ẹ̀ṣẹ̀ gbogbo ọjọ́ kan tó ti dá sí ẹ̀yẹ̀ pọ̀ ọ yẹ ká mọ̀ pé ní tí ó gbèwájú ní tí lè gbèwá lọ torí ìdílé yìí wọ́n á sọ fún gbogbo ẹ̀yin olùkọ́ mi fẹ́ jáláwẹ̀ ẹ̀yin lẹ́lẹ́tọ̀ọ́ àti gbogbo àwọn orí tọ́lọ́run ọba dákọ̀ ìwà aláwẹ̀ tó jẹ́ tálíkà ìwọ ló lẹ́tọ̀ọ́ sówó látọ̀dọ̀ ọlọ́run tó o bá gbà àwẹ̀ rẹ bó ti bá ti ìwà aláwẹ̀ tó o rọ́mọ bí lọ́kùnrin ní àbí lóbìnrin ní ọ̀yẹ́ hmm. tó ọ̀yẹ́ àgàn tó o hmm. lóòrò pàgàn ní ọ̀yẹ́ hmm. tágàn ó di ọba kútọ̀ bàbí màá ló tó máa pẹ̀lẹ́ lágàn mọ́jẹ̀ wọn pè ọlọ́kọ tí ìtókọ ti ẹ̀ ní àgàn ní ọkùnrin ní ìdágan ìwọ́lẹ̀ lẹ́tọ̀ sí àlàáfíà jù mọ́tò hmm. gba wẹrẹ tó bá yẹ pé àlàáfíà àìsàn tí ń ṣe ọkù jọ lọ́wọ́ ah, àrùn ẹ̀kọ́ gba wẹrẹ tó àgbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ní bùkátà kan tó fẹ́ gbọ́n gbèsè ayé rẹ̀ hmm. ìwọ́lẹ̀ lẹ́tọ̀ sí kìnìún ìjì nípa báyìí ẹ̀ka gba àwọn akótótó àtìkò tó bá jẹ́ hmm. láti